الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه adáàpẹ́ fún ọlọ́run àṣẹkẹsẹkẹ fún anábíà Muhammad sallallahu alaihi wasallam kí àṣẹkẹ kọlọ́bà ara lé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san eléyìí ni ìrìn àjò àkọ́kọ́ ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan ọdún 1442 bí nílẹ̀ ìtàn ààlà tó jẹ́ pé ohun tí a fi bẹ̀rẹ̀ rẹ̀ lénìí pẹ̀lú àánú ọlọ́run òun náà ni àwọn ìwòsàn kọ̀ọ̀kan èyí tó yẹ kí a gbọ́yé a máa lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún péré ní ojoojúmọ́ òun lá máa lò pẹ̀lú àwọn ọlọ́run a sì máa sọ àwọn ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe kókó tó ṣe kókó tàfẹ́ jẹ́ ká gbámú pẹ̀lú ìyọ̀dọ̀ náà ba lé ní ibi tá a lọ ni àwọn ìwòsàn kọ̀ọ̀kan nígbà tí àwọn kankan bá ṣẹlẹ̀ sí èèyàn mo kẹ́lẹ́ àwọn ìwòsàn tí èèyàn wà fún alákọ̀ọ́kọ́ nígbà tí nǹkan bá sáàyàn jẹ tàbí nǹkan bá bóyàn jẹ èyí tá à ń pè ní àládáwọ àládógò yìí tó bá yẹ pé bóyá ọba sáàyàn jẹ àbọ̀bá bóyàn jẹ àkekèé ejò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan olóró kí ni wọ́n tá a ṣe sí inú nǹkan tí àwọn olùmọ̀ fi kọ́ wa òun náà ni pé wọ́n tó ń gbọ́ mi nínú ilé tẹ́kẹ̀wá òfà àti àtẹ̀lẹ́kẹ̀tà máa jámọ́ àlùbọ̀zọ́ọ̀kì wọ̀nẹ́fìlì alàlísà àwọn alàládọ́rọ̀ èèyàn ka suratul fatiha dẹ́ntẹ́ pé kíkà rẹ̀ ìka ìbẹ́tọ́ sí ìka pé àbẹ́tọ́ ìtọ́ alátẹ́gùn á kà síbi tí nǹkan olóró náà ti sàwàjẹ́ bákan náà yamsa alayha bimahi wa milh máa kẹrọ àti kò ní yẹ ayọ́ alikafirun kò ní wallahu ahad qul a'udhu bi falak qul a'udhu bi nas á jẹ́ nìkan tó yẹ pé omi èyí tó ní iyọ̀ nínú á máa fi ra àyè yìí omi èyí tá a bu iyọ̀ sí á máa fi ra àyè yìí ṣùgbọ́n omi yìí kó tó di pé á máa fi ra àyè yìí afẹ́ká jẹ́ káka àwọn sóra yìí sí qul ya falak àti kólà ọdúnbàbí nas àwọn sóra yìí ọwọ́ àdá púpọ̀ tabatulè ka sọ́wọ́tulè jíìnì sí àwọn sóra tó ní kólé kólé kólé nú márààrún kólé ó híyà ìlẹ́yìn ànẹ́wò stamma ànẹ́fàrún mínàlì jíìnì ní fàkọ́ọ́lù sọ́wọ́tulè jíìnì nìyẹn kólé yá ayọ́ alikafirun bákan náà kólé wọ́n lọ ahad kólé àwòdùbàbí falak àti kólé àwòdùbàbí nas àwọn sóra márààrún yìí tabaka pẹ̀lú àna ọlọ́run oró tó sáàyàn ẹ̀jẹ̀ yìí yọ lọ pẹ̀lú ọ̀nà ọlọ́run yàtọ̀ sí báwọn kẹ́sì rò ó nípa pé tí nǹkan báyìí ṣe wọ́n tọ́ba bá ṣe wọ́n wọn a máa lọ wá wọn tó yẹ kí jólóògùn tí wọ́n bá wọn pọ̀fọ̀ sí ìwọ ọmọ ìyá mi jìnnà sí o ìmọ̀rògùn papọ̀ mọ́ lọ́wọ́n ọba ni kí wọ́n máa pa ọ̀fọ̀ sí oríkèé kan nínú oríkèé ara rẹ̀ tàbí kí wọ́n máa pa ọ̀fọ̀ sí ọ lórí èèwọ̀ ni nínú ìsìláàmù jìnnà sí ọ̀nà àbáyọ lélẹ́yìí èyí tó ṣe pé àwọn olùmọ̀ wọn ti fún wa ní ọ̀nà àbáyọ lórí ẹ̀ lẹ́ni tó ṣe pé a kà suratul Fatiha pẹ̀lú tó alátẹ́gùn a kà sí bákan náà tá a wá omi èyí tó ní iyọ̀ nínú tá a kà kólíyáyá lè kàfírún tàbí suratul Jinn kólíyáyá lè kàfírún kólúwàlá ahad kólúwàlá falak àti kólúwàlá binnas tá a kà sí pẹ̀lú àánú ọlọ́run mùjárọ̀bù ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ni wọ́n ti lò ó tó sì jẹ́ pé wọ́n bá bẹ́ẹ̀ pé owó náà lọ pẹ̀lú àlọ́ ọlọ́run bákan náà àwọn nǹkan tá a máa fi ń ṣe ìwòsàn kọ̀ọ̀kan bẹ̀ nínú rẹ̀ òun náà ni alihabatu sauda habatu sauda òróró kan ni èso kan ni tó jẹ́ èso dúdú òróró rẹ̀ lárí ni tàbí èso rẹ̀ ìwòsàn ńlá mà ní inú Islam torí pé ànábì wa Muhammad sallallahu alaihi sọ pé inna fil habati sauda shifaan min kulli da illa sam ẹ̀rẹ́ èso abátú sàúdà ìwòsàn lọ́jẹ́ oníbi gbogbo àìsàn tí ń ṣe ni lẹ́yìn sáàmù nìkan àfọwọ́ ibùdó ṣèyàbù sàlàyé pé asáàmù alimout ohun tá à ń pè sáàmù náà ní ikú lẹ́yìn ikú nìkan ní abátú sàúdà ní ò lè wò ọ̀rọ̀ yìí sì ń bẹnu sọ yìí Bukhari bákan náà abájú sàwúdà tá à ń wí kẹsí rọtúlù mọ́nà fi òjì tẹ̀ ọmọ sàǹfààní púpọ̀ gan o fẹ́ni yóò tó báyìí pé ọba wà ọ̀sàǹfààní púpọ̀ bákan náà inú nǹkan tí a fẹ́ jẹ́ ká tún wá tá a máa fi ń ṣèwòsàn òun náà ni oyin gidi àlẹ́yìnlájú bí làásàlì ká wá ìwòsàn pẹ̀lú oyin oyin tó jẹ́ oyin gidi tí èso oyin oyin tó mọ kàga oyin yìí ó ń sọ ọlọ́run bá sọ pé àṣefá òfin sára ìwòsàn a máa rí níbi nǹkan mẹ́ta ká a máa rí níbi nǹkan mẹ́ta ká nínú nǹkan kẹta tó kà òun náà ní ṣókòbátò àṣàlẹ̀ ni kéèyàn mọ ìwòsàn bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nìyí la yantiqu anil hawa kò ní sọ pẹ̀lú fẹ́ẹ́nú inú huwa illa wahyu yuha àfiṣẹ́ tí wọ́n bá fẹ́ràn ẹ jẹ́ àwọ̀ oyin gidi ẹ̀yin èèyàn mi ẹ̀ka ayẹ́tòkú kíyàsí gbogbo ẹ̀sìn tí bá ń ṣe ni nínú tàbí bá jẹ́ pé ojúkójú lówó yàn lọ́nà ọlọ́run yọ́ máa lọ yọ́ máa lọ oyin ọlọ́run bá fi àlùbáríkà sí púpọ̀ lọ́gbà tá a bá ti jẹ́ nìkan tí pé a bá gba mú tá a bá sì dá jáde síbi tó lólujú dáadáa káka àyàtòkú kíyàsí àti àwọn súrà tó jẹ́ súrà ìwòsàn àwọn àyàtò ṣìfà mẹ́fẹ̀ẹ̀fà èyí tá a ní tá a bá lè kà á sí i bákan náà àti àwọn àfikáwà nípa muhammad sallallahu alaihi wa sallam tàbá tún lè kà á sí kẹ́ni kó ti rí ọmọ amú pẹ̀lú àna ọlọ́run ìwòsàn ó dé ní rọrùn látara àna ọlọ́run omi zemzem alẹ́ ìlàájú bìmá ìzemzem kéèyàn wá ìwòsàn pẹ̀lú omi zemzem omi zemzem ẹgbọ́n tánibí muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ lórí oṣù ọlọ́run bá sọ pé innaha mubarakatun innaha tọ̀hámùn tààmùn wẹ̀ṣẹ̀fáhù sàkùmí. ẹ rí omi zemzem omi zemzem nìyí omi ìbùkún ni o ó sì jẹ oúnjẹ í máa ń rọ́pò oúnjẹ fún ni í sì máa ń jẹ ìwòsàn kúrò níbi àìsàn inú ọ̀rọ̀ mi tí a fa jábí gba sọ́dọ̀ níbi Muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ ọlọ́run bá sọ pé máa wù zemzem lè máa ṣòrì bàlá omi zemzem ìhun téèyàn bá mú fún ni o omi zemzem ìwọn bá mú fún ni tí sì máa ń jẹ́ pé kéèyàn orí ìwòsàn látara bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi tí ẹ̀ bá rí omi zemzem tó jẹ́ omi lódodo tó jẹ́ pé omi zemzem ni nínú ọ̀rẹ́ omi ta níláyé àwọn olùmọ́sára ìpé méje ni wọ́n omi zemzem lọ̀gá jù nínú gbogbo omi omi zemzem lọ̀gá lẹ́yìn náà la máa mú omi òjò lẹ́yìn náà la máa mú àwọn omi òkun omi ọ̀sà omi ìṣẹ̀lẹ̀wú omi kànga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mi zemzem yìí omi kan tọ́lọ́run bá fi ìbùkún sílé lórí ó sì jẹ́ ìwòsàn fún gbogbo àìsàn tí bá ṣe ni àáfà Ibn Qayyum àwọn mẹ́rin ṣàlàyé fún wa pé ọ̀kánẹ́ yahmalu ma'u zamzam fil adawi wal qurb ọ̀kánẹ́ yasubbu ala al-maghda wa yasqihim àwọn èèyàn wọ́n a máa mú ohun zemzem wọ́n a máa dà á sí ibi tí àárẹ̀ bá ń ṣe wọ́n wọ́n a máa dà á síbẹ̀ débi pé wọ́n á dà sí orí aláàárẹ̀ yóò sì rí ìwòsàn pẹ̀lú àna ọlọ́run kódà wọ́n ti sọ fún wa ń bá bò mí pé ọ̀kọ́díjà rọ́pútù ana wọ̀gẹ́rì mẹ́nẹ́lẹ́sì sọ́ bìmá ìzẹ́mzẹ́mi òmùwà náà jí bá wọ́n ṣẹ̀ṣifáyì tó bẹ́ẹ̀ in hiddata muradi fabara'tu bi idnillah afa ibn qayyim al pé àwọn ti lo omi zemzem fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwòsàn bẹ́ẹ̀ náà wálé lomi tó yàtọ̀ sáwọn náà nínú àwọn akẹgbẹ́ àwọn wọ́n ti lo omi zẹ́mzẹ́m fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwòsàn ó sì yárayára mú àlàáfíà wá tó sì jẹ́ pé àlàáfíà náà àwọn ti rí níbi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tí máa ń ṣe ni táwọn sì ní ìwòsàn ń bẹ pẹ̀lú àlọ́ ọlọ́run ẹ̀yìn ìyẹn ni ẹ jẹ́ lo omi zẹ́mzẹ́m láti jẹ́ pé ká máa fi wá ìwòsàn ìwòsàn ni omi zẹ́mzẹ́m jẹ́ kódà àwọn tí èsè mùsùlùmí wọ́n á máa lò ó àwọn sẹ̀lẹ̀ wọ́n máa ń wá kiri o àgbá iná ẹ̀ ni wọ́n fi kó láti ìlú Saudi Arabia ọkọ̀ ojú omi ni wọ́n kó wọ́n gbé e lé lọ́wọ́ pé kó bá wọn gbé e wá wọ́n sì máa parọ́ fún àwọn èèyàn wọn ní ṣọ́ọ̀tì wọn lọ́hùn nípa pé omi táwọn ti yà sí mímọ́ ni tó sì jẹ́ pé omi kan ni tó jẹ́ omi zemzem omi ìbùkún ni omi tọ́lọ́run fi àlùbáríkà sí omi ìdùnnú ni tó ṣe pé ẹni yóò tó bá mú yóò mú ìwòsàn wá fún ẹni yóò tó bá mú tóbi bá ń pa ìṣe ni yóò mú ibi lọ pẹ̀lú àna ọlọ́run ẹ jáwọ́ omi zemzem tó fi wá lọ́kàn balẹ̀ pẹ̀lú àna ọlọ́run nígbà tí a bá rí omi zemzem yìí àwa ní orí pé ìwòsàn ló mú wá lódodo pẹ̀lú àna ọlọ́run bákan náà tàbá rí ẹni tó ṣe pé ó lóògùn lóògùn lóògùn lóògùn sáìsàn tí ń ṣe é kọ̀ lọ́ọ́ ohun tí wọ́n ní ṣe ń ṣe ní ọ̀lọ́ ó ṣe tẹ́sì wọ́n ní kẹ́kẹ́ ò ṣe kí ni ìwé ẹni bẹ́ẹ̀ ò ṣe inú kẹta àwọn olùmọ́sọ fún wa òun náà ni pé ìwé ẹni bẹ́ẹ̀ ohun kí àkọ́kọ́ ta gbọ́dọ̀ ṣe fún ta gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ yé náà ni pé kó onúpìwàdà lọ́dọ̀ ọlọ́run ọ̀tọ́gbọ́tà nasuha kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́yìn náà kọ́ wá wá ẹni rí tọ́gbádùn lọ́wọ́ ọnú lọ́wọ́ ọ̀tá láti kàrúkìá fún tí wọ́n ẹni bẹ́ẹ̀ bá kàrúkìá fún lónìí tọ́ka fún lọ́la tọ́ka fún lọ́túnla pẹ̀lú àánú ọlọ́run láàrin ijọ́ mẹ́ta síjọ́ méje yóò lálàáfíà pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bàbá fẹ́ bákan náà inú kẹtọ́ wọn fẹ́ jẹ́ kẹ́rù ẹni bẹ́ẹ̀ ó tún ṣe òun náà ni pé tó bá rí pé bẹ́ẹ̀ kọ̀ọ̀bá rẹni tó lè ka rúkìá fún òun náà láǹfààní kọ́ka àwọn àyàtò rúkìá yìí kọ́ka sínú omi ẹni omi yòówù tó ṣàjọ omi mímu ṣùgbọ́n tó bá rí omi zemzem ó mà dáa púpọ̀ irú ẹni bẹ́ẹ̀ kó máa mú láàárọ̀ kó máa mú lálẹ́ pàpà jùlọ tí ó bá mú láàárọ̀ kó máa jẹ́ mímu itọ́ èyí tó bá bá jí òun náà ni kò fi mú pẹ̀lú àánú ọlọ́run ìwòsàn òde yóò sì lálàáfíà torí pé kèsì gbogbo àìsàn tí ń ṣe ni iná là máa ń lóògùn sí là máa ń labẹ́rẹ́ sí ni máa ń lọ ṣùgbọ́n o tá a báyìí ti lo ìlànà tí a wí àlàáfíà òde pẹ̀lú àánú ọlọ́run pàápàá jùlọ tẹ́ bá ti ń gbọ́ ihun tí bá ń ṣe nílẹ̀ yorùbá tí wọ́n gbé lọ ilé ìwòsàn tí wọ́n sọ pé tó ìlọ́fẹsẹ̀ létò bó ti ẹ̀ pé ọ̀rọ̀ tí ọ̀dá ni lọ́dọ̀ àwọn dókítà tí wọ́n bá ti ṣe eléyìí ohun tí Yorùbá gbọ́yé náà ni pé ẹgbàlè babaláwo lọ tó jẹ́ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ìtumọ̀ náà ni pé tó wá pé nípa pé ká fi oògùn èbó ká fi tọ́jú ẹ̀ kọ́ńtọ̀ wọn gba abẹ́rẹ́ kò lè lọ ohun tí ń ṣe yìí kì í ṣe kò bá abẹ́rẹ́ lọ bẹ́ẹ̀ náà ni ọ̀bọ ògùn lọ kí ni tó ń tọ̀ wọn wá ṣe òun náà ni kò wá ẹni rè láti jẹ́ pé kọ́ rúkìá fún tí ọ̀bá rí kóhun ní ọ̀ka kọ́ rúkìá yìí

tí a bá fẹ́ ka rúkìá fún yàn àwa tá a fẹ́ kà a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àwa tá a fẹ́ kà a gbọ́dọ̀ jẹ́ lùbẹ̀wọ̀ ọlọ́run àwa tá a fẹ́ kà a gbọ́dọ̀ gbà pé ohun tá a fẹ́ kà yẹn kìí ṣe pé àwa la mọ ẹ̀sìn yẹn lọ bí kò ṣe pé ọlọ́run ọba iná ẹ̀ ni ó mọ ẹ̀sìn náà lọ lọ fún ẹni náà gbogbo ìgbà yóò wù tá a bá ti ní gbogbo àwọn ẹ̀yìn ìṣáájú pẹ̀lú àna ọlọ́run àlàáfíà òde sẹ́ni tá à kàrúkìá fún bákan náà ní tí a fẹ́ kàrúkìá fún afẹ́jẹ́ kó ní ìgbàgbọ́ sí pé ohun tá à ń kà fún yẹn yóò lọ pẹ̀lú àna ọlọ́run ìyẹn ni pé kó nígbàgbọ́ sí ohun tá à ń kà fún yẹn wípé ọrọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ni sì máa ń mú ìwòsàn kúrò fún yẹn nígbà tó bá fẹ́ mú kúrò kó nígbàgbọ́ sí pé alukurani ìwòsàn ló jẹ́ ìwòsàn rẹ̀ sì pé ìwòsàn ẹnu ọkàn ni ìwòsàn ẹnu ara ni ó jẹ́ ìwòsàn tilé ayé ó sì jẹ́ ìwòsàn tí jẹ́ wíwá lókè yàrá yé máa ń ṣèwòsàn lórí gbogbo nǹkan fúnni tí wọn níbẹ̀ bá ti ní ìgbàgbọ́ eléyìí aláǹfààní láti jẹ́ pé kàkà rúkìá yìí fún un àwọn olùmọ̀ wọ́n ṣàtótónu wọ́n ní pé sáà lè ka rúkìá fẹ́ ń tẹ́ pé kìí ṣe mùsùlùmí ǹjẹ́ a lè ka rúkìá fún wọn ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àbájáde ni pé ẹni tí yóò bá ṣe mùsùlùmí tọ́gbà pé ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ọ̀rọ̀ tó lè ṣiṣẹ́ ni tàbí tọ́gbà pé ah tọ́ba sì lọ ihun tí ń ṣe mí tó bá lọ ẹ jẹ́ mọ̀ pé màá gba Islam pẹ̀lú àna Ọlọ́run tí ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kò sóhun tó gbó láti ka rúkìá fún torí pé àwọn tó ka fátíà lọ́jọ́sí fẹ́ni tó yẹ pé ẹni tó jẹ́ baálẹ̀ ìlú tí nǹkan olóró sájẹ ẹni ní ìmáà ṣe mùsùlùmí àwọn sàbí ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì ka rúkìá fún suratul fátíà ni wọ́n kà níjọ́ náà ìwòsàn sì dé pẹ̀lú àna Ọlọ́run kódà wọ́n gba ẹran wọ́n sì jẹ́ nìkan tó yẹ pé kí wọ́n tó ṣe ẹran yìí bákan wọ́n mú dọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ ọlọ́run bá sì ń bi wọ́n ó ń bi ẹni tó ka rúkìá náà níjọ́ náà tó ka fatiha náà níjọ́ náà pé kí ló fi mọ̀ ọ́ wípé suratul fatiha ayatu rúkìá ni àwọn olóhùn kẹrin pé ohun tó kó sínú ni ó ń sọ ọlọ́run bá ó sì sì mọ́ńdà làwọn kódà ó tún ní wọ́n bóun mú nínú ẹ̀rìn náà kó wọ́n jẹ́ ń bẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo ìgbà yóò tá a bá ń ka rúkìá ká rí i pé ẹni tá a fẹ́ kà fún ó nígbàgbọ́ sí i pé yọ ọ̀sẹ̀ pẹ̀lú àna ọlọ́run ká máa gbàgbé pẹ̀lú èdè lábá ni o kì í ṣèdè wa o pẹ̀lú èdè lábá lámà fi kà o kì í ṣèdè èdè mi o ọlọ́run bó gbàdúrà wa. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.